èèyàn lé ìwòlẹ̀ ṣe ẹ káàbọ̀ sí mashola gist tv ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tì ní. bí a ṣe gbọ́ ọ wọ́n ní àwọn bọ́ọ̀sì Queen Naomi kan tó wà ní inú palace tí wọ́n fi máa ń gbé àwọn èèyàn láti lọ ṣe administration tó máa ń ṣe ní ọjọ́ sunday wọ́n ní ìgbà tí wọ́n máa ní kí wọ́n lọ fi gbé àwọn èèyàn wọ́n ní ṣe ni wọ́n ti jo táyà méjì nínú wọn ẹni tó jò à lè sọ ṣùgbọ́n ẹni tó ń tọ́ka sí màá sọ fún yín nínú gist yìí ẹ̀yin náà mọ̀ pé ìgbà kan la sọ gist pé wọ́n kó àwọn bosses wá sí inú palace ti Queen Naomi èyí tó ń lò fún ministration ẹ mọ̀ pé Queen Naomi ti gbé ọ̀rọ̀ ministration yìí wọ́n ti mú un priority wọn láti máa kó àwọn èèyàn láti ìletò kan sí ìletò míì láti lọ́ọ́ máa ṣe ministration so wọ́n ní gbogbo àwọn bọ́sìsì wọ́n ní wọ́n pààkẹ́ sí inú pálásì kábíyèsí tí wọ́n bá ti lò wọ́n ní nǹkan tó wá yà wọ́n lẹ́nu ní pègbà tí wọ́n wá fẹ́ lọ kó àwọn èèyàn lọ from one place to the other wọ́n ní wọ́n kàn realize pé wọ́n ti jó táyà méjì nínú àwọn bọ́ọ̀sì yìí wọ́n ní inú bí bàbá wẹ̀rin ńlá wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí nítorí wípé wọn ò bílíìfì pé èèyàn kan kan ò lè ṣe irú nǹkan báyìí nínú pálásì àwọn ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn ilé aṣọ bí àǹtí wa a bó ṣe lọ sí royal mansion tó lòun fẹ́ rí Queen Naomi tó ń sọ̀rọ̀ nípa ọmọ haúsá èyí tí kábíyèsí fẹ́ fẹ́ wọ́n ní Queen Naomi ò ní kó wá wọ́n ló kọ̀ ṣàdédé lọ síbẹ̀ ni wọ́n ní ìgbà tó dẹ̀ débẹ̀ wọ́n ní ṣe ló lọ park síwájú security gate tí ó block àwọn security láti ṣe iṣẹ́ wọn ẹ̀yin èèyàn lé wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ní ó jẹ́ ohun tó jẹ́ pé kò yẹ kó ṣẹlẹ̀ pé o kàn lè gbé mọ́tò ẹ̀ kó o park síwájú security gate wọ́n ní ibi tó tún yẹ kí mọ́tò gbà kọjá wọ́n níṣe ló díbẹ̀ pẹ̀lú mọ́tò ẹ̀ ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òdì pé ẹ káàbọ̀ sí Mashola Gist TV Mashallah Jeez, TV ń kí TV adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín o ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo tẹ̀lé ń kọ́ orúkọ mi ni Máṣọlá kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ̀ máa rí à ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola Gist TV ọlọ́run elédùnmarè abamigọ́wọ́ yín sókè o ọlọ́run elédùnmarè abamiran gbogbo yín lọ́wọ́ òkè òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. bí a ṣe gbọ́ o wọ́n ní àǹtí wa wá blọ́ọ̀kì ibẹ̀ wọ́n nígbà tí àǹtí wa dẹ̀ blọ́ọ̀kì ibẹ̀ wọ́n ní wọ́n dẹ̀ sọ fún àǹtí wa wípé ibi tí wọ́n lọ blọ́ọ̀kì yẹn tán lọ gbé mọ́tò wọn sí yẹn ibi tí security wà ní ipò dangerous wọ́n ní bí wọ́n ṣe ehm, lọ́jọ́ táyà wọn nìyẹn wọ́n ní wọ́n dẹ̀ pé Tóyìn Vaiko kó wá gbé mọ́tò wọn kúrò wọ́n ní bí àǹtí wa ṣe bẹ̀rẹ̀ sí pariwo nìyẹn o ipe Queen Naomi ló jó táyà wọn o Queen Naomi ló ṣe báyìí o Queen Naomi ló ṣe báyìí o wọ́n ní wọ́n ní kí náà wá lọ síbẹ̀ ipe ṣebí kábíyèsí ti ní kán má dé ibẹ̀ mọ́ ṣùgbọ́n ní ìsìn bọ́ọ̀sì tó yẹ kán fi kó àwọn èèyàn chọ́ọ̀chì lọ ṣe ministration wọ́n ní wọ́n jo táyà méjì wọ́n ní àwọn èèyàn tó wà nù palace ní àǹtí wa a àwọn náà ṣe é pé tí ò bá ń ṣe àǹtí wa a kò sí èèyàn kankan tó ń wọ palace mọ́ ipa àwọn nìkan náà ń wọ palace ipe so definitely àwọn náà gbé ìgbésẹ̀ yẹn nítorí pé táyà eh, mọ́tò wọn tí wọ́n jò òun náà làwọn náà tún fi gbé ìgbésẹ̀ láti lọ jo àwọn táyà àwọn bọ́ọ̀sì ẹ̀yìn ẹ̀yàn lé gist ta gbọ́ yẹn allegedly ni o ẹ mọ̀ pé mo ṣe ń sọ mi ìbá kábíyèsí gbénu palace òbò nǹkan tá a gbọ́ lórí social media la wá torchlight sí a ní àṣẹ láti torchlight sí ẹ̀yìn ẹ̀yàn lé mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àdúró tì yín lórí channel yìí o a kú oṣù june oṣù yìí á tù wá lára o gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé á yọrí sí rere ẹ jẹ́ bá mi fún fídíò yìí ní thumbs up o gbogbo ẹ̀yin new subscribers adúpẹ́ káàbọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ti subscribe tó yẹ pé kàn ń gbádùn gist wa ni ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin old subscribers wa gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten com ten share videos yìí à ń rí gbogbo ẹ̀ o ọlọ́run elédùnmarè aláàánú abámigbé ọwọ́ yín sókè o ẹ̀ ní tọrọ jẹ o ẹ̀ ní tọrọ mú o ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò okay okay ni ọlá yín á máa lọ please share this video like and subscribe god bless you all.